إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمع تصوب أري أذلك ومتن متن الرسالة èyí tí al-imam ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah tí wọ́n kọ lórí ọ̀rọ̀ àgbọ́yé àfáǹtẹ̀síwájú wọ́n ní wala yuta'alaju bil khamri a gbọ́dọ̀ máa ṣe ìwòsàn ká máa wá ìwòsàn bil khamri pẹ̀lú ọtí aṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ilé ní ọ̀sẹ̀ tí ó kọjá wala bin najata bákan náà a máa wá ìwòsàn níbi nǹkan tó jẹ́ ẹ̀gbin àǹfin nǹkan tó jẹ́ ẹ̀gbin àǹfin wá ìwòsàn bá a ṣe gbọ́dọ̀ lo ọtí láti lè fi wá ìwòsàn náà la gbọ́dọ̀ lo ẹ̀gbin láti lè fi wá ìwòsàn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa ẹni tí ó láwọn fi ọtí ṣe ìwòsàn anábì sallallahu alaihi wasallam ní innaha laysat bidawa innama hiya da ọtí ó kì ṣe ìwòsàn àrùn lòun gangan fún rẹ̀ tí wọ́n bá lò ó tí ó bá wo pé nǹkan yẹn ó kí ọ nǹkan tí ó ń ṣe òun yóò fi tó jẹ́ spiritual element yóò fi ilẹ̀ fi ara ẹni yẹn tó bá wo pé ọtí lòun mu àbóhùn lòun lò ló gbé àrùn kan kúrò lára wọn yóò fi spiritual element yóò fi ilẹ̀ sí ara ẹni yẹn sotori náà nabuwa muhammad sallallahu alayhi wa sallam òfin ilẹ̀ wípé laysat bidawa kò ń ṣe oògùn innama hiya àgá àrùn ló ń gan fún rẹ̀ so ló fi jẹ́ pé níta gbọ́dọ̀ avoid ni kálá ń fi ọtí a fi ń ti àgbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nta gbọ́dọ̀ jìnà sí ni àwọn èèyàn ń lo ṣìnáàbù ni wọ́n ń lo small stout láti lè fi ṣe àgbo àbí wọ́n á lò ó pẹ̀lú àwọn nǹkan kan ipe nǹkan tí ó gbé àwọn nǹkan kúrò fún yẹn ni mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí sọ anábì sallallahu alaihi wasallam bí ká mọ̀ pé innama yada wa laysa àrùn ni kò kí ń ṣe ìwòsàn ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n bá fi lè mú ọtí tí wọ́n kó pọ̀ mọ́ nǹkan tí ó bá fi lè change kúrò ní nature tó wà tó di nǹkan ní ǹjẹ́ a lè lò ó nírú situation bẹ́ẹ̀ ní ìtò tẹ̀wọ̀n a lè lò ó torí pé ìtànkè ní al-istihala ó ti ṣẹlẹ̀ lópin ìgbà tí kò bá mọ tètè ọtí tí ó dẹ̀ máa mú èèyàn ń ríra tí èèyàn bá mú nǹkan yẹn àbójẹ nǹkan yẹn èèyàn ń ríra bẹ́ẹ̀ ni kò máa rún ọtí kò dẹ̀ máa tètè ọtí ó túmọ̀ sí wípé agbára ọtí tó máa fi intoxicate yẹn wọ́n ti gbà á kúrò ní ara rẹ̀ pẹ̀lú nǹkan tán ṣe ṣùgbọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ lóhun tírìtì irú nǹkan bẹ́ẹ̀ àbó ń process irú nǹkan bẹ́ẹ̀ so yóò wá mú ọtí yóò pa àwọn nǹkan papọ̀ mọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe lé ṣùgbọ́n kèfèrí kan ṣe ó ti wá transform láti ipò kan sí ipò míì ó transform láti ipò tó jẹ́ nǹkan haram bọ́ sí ipò tó jẹ́ nǹkan halal tí ò ní àwọn nǹkan tá a sọ wípé property ọtí ó ṣiṣẹ́ kún bẹ́ẹ̀ ní tí ó intoxicate àbí tí ó mọ ohun ọtí ṣerú situation báyìí a lè lo nǹkan yẹn a lè lo so ní lápèjúwe wọ́n máa ń bí abí chocolate wọ́n fi alcohol síbẹ̀ tí ó bá ti pé nǹkan tó intoxicate a lè jẹ́ tí ó dẹ̀ mọ ọrùn ọtí kò dẹ̀ tẹ́sí ọtí a lè jẹ́ sílé ìlànà àfáǹpé ní alìsìhálà tó tí ìsìhálà tó bá ṣẹlẹ̀ sí ọtí tó di nǹkan tí ó mọ́ kò sí nǹkan tó burú ń bi pé a lè lò ó ní situation bẹ́ẹ̀ òun ló pàtó jẹ́ pé tí ọtí bá fi lè ṣe ti di ìtààmù sí kálò vinegar tí ọtí bá change sí vinegar yẹn máa jẹ́ nǹkan halali fún wa láti lò so láti kọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam Ah, ọtí a máa change sí vinegar bóyá tó máa fi ilẹ̀ tó pẹ́ ó lè change sí vinegar ni so látàrí eléyìí wọ́n á lò ṣùgbọ́n kálá afẹ́ process yẹn kí ọtí yẹn lè di kálù àwọn alámọ̀ọ́mọ̀ mú ọtí yẹn tá a fẹ́ gbé kalẹ̀ àbá máa ábí àwọn kankan mọ́ láti change ẹ̀ di kálù eléyìí haramu ni ṣùgbọ́n ní káníkẹ̀tẹ̀ rí kan ló ṣe rú ẹ̀ tó wá change a ní o ti change o ti change nìyẹn a àtẹ̀gbọ́dọ̀ kò náà ẹnu kẹfẹ́ rí nígbà pé ṣe o mọ̀ pé mùsùlùmí lè ní wọ́ ṣe tó tó bá ṣe tó bá ti di pé ó transform tó change kúrò ní ẹ̀ntí ó jẹ́ haram tó tó bá di nǹkan tó bá jẹ́ halal ìgbàwájọ́ ìyẹn padà so eléyìí owó ọ̀sọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi kan ó ní látàrtàkìwò mártakabat yahudi ẹ má ṣe tí àwọn yahudi ṣe àtàtàhìlù maharim allahi bi adnal hiyal in tí ọlọ́run ọba ṣe léwọ̀ ẹwà kan kan yẹn di aláàlú pẹ̀lú ète tí ó tó nǹkan so eléyìí haramu agbọ́dọ̀ jìnà sí náà afáàníwọlá ní nàìjíríà a kì í ṣe ìwòsàn pẹ̀lú in tó jẹ́ ẹ̀gbin ṣígbàtàwà náà ti sọ pé ẹ̀gbin ni nǹkan sókílá fẹ́ ṣe ìwòsàn pẹ̀lú ẹ̀ a lè sọ fún wa lọ́pọ̀ tó kọjá náà a ní ọtí lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ wọ́n gbà pé ẹ̀gbin ni tí drop ọtí kan bá kán síyàn ní aṣọ ní tí drop ìtọ̀ kan kán síyàn láṣọ ni eléyìí ló tẹ́wọ̀n nínú tí àwọn afẹ́ tuntun wọn sọ ara àwọn afọ àtàn ní múmu rẹ̀ àti títà rẹ̀ òun ni haram rírà rẹ̀ haram ṣùgbọ́n òun gangan fún rẹ̀ ò kí ń ṣe ẹ̀gbin kò ń ṣe ẹ̀gbin so wọ́n wo wípé tó bá kán síyàn láṣọ àìsọpáṣọ ẹ̀ ti di ẹ̀ta gbọ́dọ̀ fọ́ ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n wallahu alam òun tí ọtí bá fi lè kán síyàn láṣọ bí ìgbà tí kọ̀ọ̀kan sí yàn láṣọ ni bí ìgbà tí kọ̀ọ̀kan sí yàn láṣọ eléyìí ni tí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì tó wà lórí ẹ̀ rígbé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní innama al-khamru wal maisiru wal ansab wal azlam min amali shaitan fajtanibuhu ọlọ́run ọba ní oríṣìṣù ní ẹ̀gbin ni àwọn àfáàtà ń sọ pé kò ń ṣẹ̀gbin wọ́n ní tàbá ní káwò fínífíní àárùkú tọ́lọ́run ọba sọ onípe ní ọmọ alkhamru wàlmẹ́ìsì ó pe gbogbo ẹ̀ ní oríṣìṣù ṣòbó ní tẹ́tẹ́ ṣe fẹ́ jẹ́ ẹ̀gbin ní tá àfojú rí so wọ́n ní ó túmọ̀ sí pé oríṣìṣù màánà wíìlì dàtí ẹ̀gbin tá àfojú rí òun ni ó jẹ́ kò ń ṣe wípé ẹ̀gbin bí ìtọ̀ àbí ẹ̀gbin bí ìgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí ni ájúmẹ́ǹtì lára ájúmẹ́ǹtì àwọn afá nígbà pé ọtí ó kì í ṣe nàìjíríà àbí kò ń ṣe nájì ṣùgbọ́n ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ń bẹ lórí rẹ̀ òun ni wípé nájísù ni eré ìdẹ̀bí tó fi ni ní ẹ̀mí balẹ̀ so a ń ṣe tàdáwí bin najata náà a ní ọtí ẹ̀gbin ni lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn àfá nájí gbogbo tó bá jẹ́ nájí èyí tí àti fi ń ṣe òsàn so a lè lo ètò èèyàn láti lè fi ṣe ìwòsàn a lè lo ìgbéyìn láti lè fi ṣe ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹran ẹlẹ́dẹ̀ a lè fi ṣe ìwòsàn tó tó wá sí wípé nǹkan tá a máa fi sẹ́nu ni so a lè fi ṣe ìwòsàn torí pé kí ni ìdájì ìsinmi. Ah, ó lè láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu àwọn míì fi ń ti sí ọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ike inna allah lam yaj'al shifa'a ummati aw shifa'akum fi ma harrama alaykum ọlọ́wọ́ bó fi ìwòsàn yìí síbi tó ṣe léwòrán so a lè jẹ ẹ̀gbin ìwọ̀n ní ká jẹ́ sọ̀kọ́ aláàfẹ́ ti ṣe ìwòsàn wípé àádẹ́ àbáàmù eléyìí náà haramu ni èyàn lè wá bẹ̀rẹ̀ pé ṣe bá kọ́ àbáàká nínú hadith wípé muhammad sallallahu alayhi ó ní kí àwọn kan kí wọ́n mú ètò ọ̀rọ̀ fún mi adẹ̀sọ wípé ètò wípé nájísì ni ẹ̀gbẹ́ mi èsì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́afọ́ lórí olóòtú òun ni wípé bọ́ọ̀lù máa yí kẹlù láàmú ìtọ̀ ẹran tá a bá lè jẹ ẹran rẹ̀ ìtọ́ rẹ̀ later be nagis kò ń ṣe ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni àwòrán àwòrán àyíkálu láàbò ìgbẹ́ ẹran tá a bá lè jẹ later be nagis kò ń ṣe ẹ̀gbin so níbi kí ìgbẹ́ adìẹ àbí ìgbẹ́ àgbò ewúrẹ́ ìtọ̀ ewúrẹ́ ìtọ̀ àgbò ìtọ̀ rànkúní ìtọ̀ màálù eléyìí kò ń ṣe ẹ̀gbin kò ń ṣe ẹ̀gbin ni wọ́n tí gbogbo àwọn eléyìí ẹranko tá a lè jẹ ẹran wọn ni ìgbà tá lè ti lè jẹ kan ìtumọ̀ rẹ̀ ni pé bọ́ọ̀lù bu wàrà òṣòwò lẹ́yìnká bìnàjì ìtọ́ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ wọn àti ń ṣe ẹ̀gbin tó tó bá yíwa lára a ní sọ wípé ẹ̀gbin yíwa lára tó tó nínà àwọn tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní kí wọ́n mú ìtọ́ra nkúmi àti wàrà rẹ̀ nígbàtí ìbámu wọn ní Madina so ẹ̀gbin kọ́ ní nǹkan tí anábì sallallahu alaihi wasallam rẹ̀kọ́mẹ́ndì fún wọn àwọn Aṣafi'iyya àwọn ní ẹ̀gbin ní ìtọ́ta mọ́ jẹran rẹ̀ ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam ó yọ̀ǹda fún àwọn yẹn láti lò ó lè tàdáwì láti lè fi ṣe ewùsàn ni so wọ́n wò pé làlúrí òun ló gbé wọn láti lu ẹ̀gbin yẹn ìyẹn ìtọ̀ ràǹkúnmí tí wọ́n mu wọ́n lẹ́gbin ni ṣùgbọ́n lè tàdáwé torí ìwá ìwòsàn ló jẹ́ kán lò làlúrí ló tì wọ́n débẹ̀ ṣùgbọ́n wallahu èyí tí ó tẹ̀wọ̀n tó dẹ̀kùn bíìsì yẹn òun ni ká sọ wípé ìtọ̀rọ̀ ó kìí ṣẹ́gun ati àti gbogbo àwọn ẹranko tó máa ń jẹ wọn ìtọ̀ wọn ìgbẹ́ wọn ò kìí ṣe ẹ̀gbìn tó ló jẹ́ pé Abdullahi Mas'ud radiyallahu anhu ó ń bẹ ní àkọọ́lẹ̀ wípé ó dúra nǹkan mi fatala tọ́ka bìdáàmì wà fártì fatala tọ́ka bìdáàmì wà fártì ẹ̀jẹ̀ rẹ̀ àti ìgbẹ́ rẹ̀ ó yí lára sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sọ igbó ń fẹ́ fọ́ láti kí o sọlẹ́yìn tó tẹ́wọ̀n náà ẹ̀gbin tó kù aláàlè fi ṣe ìwòsàn ètò cleansing ṣùgbọ́n ṣé tí làlórí bá gbé wa ṣàlùwà lò tí làlórí bá gbé wa ṣẹlẹ̀ yìí àwọn àpá ní àní tí làlórí bá gbé wa àlèlò unlike ọtí tí ọtí nítorí pé ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé inna Allah títí ọtí torípánù sọ̀lá tó sọ pé innama iya za'un wa laysa dawa àrùn ni kò ń ṣóògùn àrùn lòun kò ń ṣe ogun so apart from pé ó jẹ́ ẹ̀gbin lọ́dọ̀gọ̀rọ̀ àwọn àpẹẹrẹ anábì sallallahu alaihi wasallam sọ pé àrùn ni ṣùgbọ́n nǹkan míì tó bá jẹ́ ẹ̀gbin tí necessity bá béèrè fún wípé ká fi ṣe ìwòsàn so ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà nínú situation bẹ́ẹ̀ èèyàn lè lò torí wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ọ̀kọ̀tọ́sọ̀rọ̀ lákún máa hórùmọ̀ àlékún ẹ̀là má tọrọ tó ń kiri yìí ọlọ́wọ́ bá lóun ti ṣe lálàyé fún yín ní tí o fi ojú ń bẹ́ ní tó ń ṣe lára àmì fún yín ẹ̀là má tọrọ tó ń kiri yìí àyàfi nǹkan tí làlórí bá gbé orí ṣe àti tí làlórí bá gbé orí ṣe sòtòrí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ ní tó bá jẹ́ nǹkan ẹ̀gbin tí làlórí tó bá gbé wa láti lò ó fún àtàdáwí láti ṣe ìwòsàn ètò nǹkan tí a lè lò ní. bó ti ẹ̀jẹ̀ pé àwọn àfẹ́sì ní gbà wípé a lè lò torí wípé ọ̀rọ̀ jíjẹ ó tún yàtọ̀ sí ọ̀rọ̀ òògùn lílò ọ̀rọ̀ oúnjẹ tá a bá ní kéèyàn má jẹ ẹni tí ó jẹ́ nǹkan haramu tó yóò fún gbèsè àti bẹ́ẹ̀ lọ so ẹni yẹn lè kú lébi tó bá dẹ̀ kú lébi ni wọ́n lẹ́nu yẹn gán tún yé jìyà ń wájú ọlọ́run bá subhanahu wa ta'ala látara wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ní mọ̀ tó rà fi màkùmá tó kí غير متجانف لإثم فإن الله غفور رحيم ẹni tí làlórí bá gbé tí ó ń ṣẹni pé tí ó ń ṣẹni tó ń gan fún rẹ̀ fẹ́ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ó fẹ́ bá ọ léèkì òfin ọlọ́run ọba ọlọ́run subhanahu wa ta'ala ní Allah subhanahu wa ta'ala ó ṣe àbójúkúrò fún yóò ṣàforíjì fún bàtí ọlọ́run máa ń sọ̀rọ̀ nípa ìta àgbọ̀dọ̀ jẹ so wọ́n ní kéèsì oúnjẹ yàtọ̀ tẹ́ẹ̀sì oúnjẹ ó ẹni tẹ́ ti pa le tó bá fi lè jẹ haramu ebi lè lọ yóò gbé ebi kúrò ṣùgbọ́n tí èèyàn bá lo oògùn kò sí garanti pé tí n bá ti lo oògùn àìsàn tó ń ṣe ní ò lọ kò sí garanti yẹn káìsàn mọ́ lọ ńlá bí sọ fún wa ní ọ̀tẹ̀ tó kọjá àbí ọ̀tẹ̀ méjì sẹ́yìn so wípé ètò tẹ̀wọ̀n òun ni pé kálá ń ṣe ìwòsàn à ń ṣe oògùn tí àrùn tó ń ṣe wá kò ń ṣe ọ̀ràn yẹn torí pé kò sí garanti pé tá a bá lò ó yóò lọ kò fi garanti rẹ̀ so àwọn àfáà ní abẹ́ ìkẹta lè pè ní tí ó wà pàmísìlù tó ló jẹ́ pé ẹ̀rẹ́ lómi tó ṣe pé tó bá rẹ̀ ó léwu kó ń wòlò muhammad sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ ń kan tára rí ya àwọn prepare bí ogun kan tán fún un ní túláàtù àníbìtẹ̀ sọ fún pé wọ́n gbọ́rọ̀ fún un lóògùn yẹn ṣùgbọ́n padà fún un ní ogun yẹn túláàtù yẹn so àníbìsọ̀lá fẹ́ ń padà wá sọ wípé gbogbo àwọn tán contribute náà ṣe fún un lóògùn yẹn gbogbo náà gbọ́dọ̀ mú bí ogun yẹn ni gbogbo wọn àfẹ́ni tí ò bá contribute mo ti ní kẹ́ ẹ mọ́ fún mi ní ogun yẹn so gbogbo wọn ni wọ́n ṣe kí ni ni wọ́n ládà tẹ́bó ṣe ń bẹ́ẹ̀ ń hadith yẹn ni so kí la fẹ́ tó ń bèèrè òun ni kété yẹn bá lóògùn kò sí garanti wípé àìsàn máa lọ ṣùgbọ́n wà pàmí síbù in fact ẹ̀sìn encourage ipe káwá ìwòsàn fáwọn tó bá ń ṣe wá pọ̀ kò ń ṣe pé tá a bá ti lò ó àìsàn yẹn gbọdọ̀ lọ àṣìfà ìwòsàn lèyẹ́dìlà ọlọ́run ọba ló lónìí unlike ẹni débi ń pa tó bá jẹun nísìn yóò ṣe kí ebi ó lọ ebi ó lọ solomjẹpẹ tí làlú rí bá gbé èèyàn láti jẹ nǹkan haramu bí yóò kú ń bété ní pé àwọn ẹranko tọ́lọ ní ká mọ́ jẹ ní ebi wọ́n ń pa ó wá jẹ kò lẹ́ṣẹ̀ tí ò bá jẹ ẹgbẹ́ tó bá ikú lébi ó tún lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó ń pẹ́ kó lòògùn bàtà rẹ̀ kan ṣe ní ààlè ló lẹ́ṣẹ̀ àbí tó pẹ́ nìyẹn ó bá ń complain so complain yẹn tàṣákì yẹn òun yóò fẹ́ mọ sọ di ẹlẹ́ṣin iwájú ọlọ́run wa subhanahu wa ta'ala torí pé ẹ̀sìn fún ẹ ní ìgbàláàyè láti wá ìwòsàn sí àárẹ̀ tó ń ṣe ẹ́ ìwọ́n ló ti táìpọ̀ òfẹ́ lóògùn sọ́tò bá wá lo ògùn yẹn ni pínyàn tí máa pariwo oúnjẹ rora àti bẹ́ẹ̀ lọ so tàṣákì ìyẹn ni ẹ̀sìn máa takùn situation bẹ́ẹ̀ sókè là ń sọ òrìké tí situation bá wọ àrántí wípé wọ́n fi nǹkan tó jẹ́ ẹ̀gbin tán fi ṣe ìwòsàn àwọn afá mi gbà wípé a lè lò ó so àwọn mi gbà wípé a lè lò ó torí pé ọ̀ràn yẹn kọ́ ni kí a ṣe oògùn láti fi gbé ààrẹ kúrò náà àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀gbin bí gbẹ àwọn ẹranko mi tó jẹ́ ẹranko tá a lè jẹ ṣùgbọ́n tó bá lò láti lè fi gbé àwọn nǹkan ó máa ń jẹ́ kí àwọn nǹkan yẹn kó wù dáadáa bí àwọn nǹkan oko ṣé sábà fi mà ní ọ̀rẹ́ wọ́n máa fi gbé nǹkan oko ṣáàlè jẹ́ so lẹ́yìn náà lára nǹkan tí ẹnu àwọn àfóòkù lé lórí ni so àwọn àmì gbà wípé ẹni tí a lè jẹ ni pàtàkì lọ tí o bá ti fi ṣe pé kí ni màníọ̀ yẹn oòrùn di nǹkan yẹn ìpé nǹkan tá a lè jẹ ni torí pé ìtànkè ní tìhálà ó ti ṣẹlẹ̀ náà ó ti mix papọ̀ mọ́ ó ti di nǹkan míì ó ti di irúgbìn tí ó da tó lálàáfíà tá a lè jẹ àìpẹ́ pé nǹkan yẹn ń rùn bẹ́ẹ̀ mà ní ọ̀sán fífi ó ń níbẹ̀ lẹ́nu ìyẹn ni ìta lè jẹ bá ṣe pé nǹkan ta yín kò rùn bẹ́ẹ̀ ni irú situation bẹ́ẹ̀ so wọ́n gba ìpèkì àlè jẹ́ náà ṣáàlì máa fi àwọn nǹkan wọ̀nyẹn ká fi gbin irúgbìn sílé àwọn afá ní ọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ àwọn afá lọ́rọ̀ tó pọ̀ lórí ilé so afá ní wọlá bí máa fi mẹ́ìtàtún bákanáà à ń kókún gbèké ká fi ṣe ìwòsàn ولا بشيء مما حرم الله سبحانه وتعالى ìtọ́lọ́wọ́ bá tó ṣe léwọ̀ a ń fi ṣe ìwòsàn so a ní bọ̀tílà lórí bá wá tílà lórí bá wá ṣùgbọ́n ìpìlẹ̀ ní pé ọlọ́mọba subhanahu wa ta'ala yọ̀ǹdẹ̀ fún wa kò ṣe é ní aláàlú fún wa ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n làlórí òun ni tó lè gbé wa láti lè fi nǹkan tó jẹ́ nǹkan haram láti lè fi ṣe ìwòsàn kọ́wọ́ ń sọ pé làlúrí làlúrí bí àwọn afáàṣì máa ń sọ mọ́jẹ̀mú méjì gbọ́dọ̀ pé mọ́jẹ̀mú àkọ́kọ́ tí abáfẹ́ sọ pé nǹkan làlúrí wọ́n ní àkọ́kọ́ òun ni wípé èyí tí afẹ́tẹ́kì ẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ wípé kò sí nǹkan míì ta lè lò mọ́ àyàfi nǹkan yẹn dàtí tó jẹ́ haramu yẹn nǹkan tó kù ta lè lò so tí nǹkan míì bá ti ń bẹ ta lè lò kò kí ń ṣe làlúrí mọ́ àdìpín làlúrí ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹ̀kejì orí wípé àtẹ̀dọ́fẹ́ á bí ìgbọ̀rọ̀ra nípa pé ń gbà lórí yẹn ní nǹkan yẹn gbọ́dọ̀ kúrò eléyìí ni tí àwọn àbá àtọ̀ ń sọ wípé a lè fi nǹkan haramu àbí nǹkan ẹ̀gbin a lè fi ṣe ìwòsàn wọ́n nítorí wípé a ní garanti wípé àrùn yẹn ni yóò jẹ́ nǹkan tí ó kà kúrò tá a bá lo nǹkan yẹn kò sí garanti ẹ̀ alùmọ́nì nǹkan míì ta lè lò ṣùgbọ́n ṣé garanti wà pé ta bá wá lo eléyìí tó wà available yìí àrùn yóò kúrò kò sí garanti ẹ̀ ṣùgbọ́n mọ́jọ́ méjèèjì wọ́n máa fi lélẹ̀ fún wa lórí kàtàfẹ́pẹ̀ ní ọ̀rúra aláyẹ̀kúnná onáka zairu ó ṣe kókò sí nǹkan ní ìmọ̀ àpòun nìkan náà lókùtà tún lélò wa an yandafi àwùtàn dáfi àbíyí àbọ̀rúra dọ̀rúra ìtawà tún dọ̀rúra ẹ̀ náà tá a bá ṣe nǹkan yẹn ó gbọ́dọ̀ bá ṣíṣe ó ṣe pé nǹkan tí a lòó yóò wà soft ṣùgbọ́n tó wá ní pé kí ni kò ní wà soft so wọ́n ní àdèpè ní làdúrí ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ tá a bá sọ wípé òkè iṣẹ́ ìwòsàn ipé làlúrí òun ló fẹ́ mú wa ṣe nǹkan agbọ́dọ̀ rí wípé kò sí alternative fún kẹta afẹ́lò yẹn àfi tí afẹ́lò yẹn sọ̀kùgbọ́dọ̀ sí alternative ní fún tí alternative bá ti wà àgbọ̀dọ̀ ló ṣùgbọ́n tí ò bá tí alternative ní ẹ̀ àlùsọ pé àálù ń gbà yẹn afáǹtẹ̀síwájú wọ́n ní wọ́n labáṣọ̀ bí ti wá iyì wọ́n rúkọ bí kitabillah kò sí nǹkan tó burú níbi kí a ṣe cauterization òun ni bí a bí egbò kan àbí nǹkan kan tó ṣe wá lẹ́sẹ̀ ni ní ọwọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwá fi nǹkan gbóná ká fi jo eléyìí wọ́n ń pè ní ìtura àfáà ní kò sí nǹkan tó burú ń bẹ́ bó tiẹ̀ jẹ́ wípé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó dé ká mọ̀ wípé ìwòsàn wà ń bẹ́ ṣùgbọ́n ó ti kọ́rẹ́ jù wá torí kò fẹ́ yẹ fẹ́ ṣe ìjóni iná wà ń bẹ́ nǹkan gbóná ká máa fi máa ra sọ̀nàṣọ́lá àtàlám ó kórìíra rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ wípé ìwòsàn wà bí ẹ̀sìwá rẹ̀ òyìn sẹ́ńpẹ̀ ní cauterization so àwọn tí wọ́n wọ àlùjánnà láì ṣèṣì oṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa níbi ọjọ́ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn lára ń tánù sọ̀rọ̀ láti fi ròyìn wọn ni pé láyà kàwó yìí wọn kì í ṣe culturalization àníkàmọ́ ṣì gbọ́yé kò túmọ̀ sí wípé àwọn táwọn sọ yẹn wọ́n máa ní ládáwájú ọlọ́wọ́n bá ju àwọn tán ṣe culturalization lọ ṣùgbọ́n lára yìí tó jẹ́ ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ṣe fún wọn ìyẹn àwọn 70,000 yẹn àwọn tó ṣe pé láyé sẹ̀rkóòdù wọ́n lọ ń báyàn tó kó ṣe rúkìá báwọn wọ́n á ṣe rúkìá fúnra wọn wọ́n lọ ń báyàn tó ṣe rúkìá fún wọn bẹ́ẹ̀ ni wàlá yàtàtàyẹrò wọn àti ṣe tàtàyẹrò wọ́n ń ṣe bad omen wọ́n ń wá pessimistic kan wo pé nǹkan báyìí òun ló ti forí ibú fáwọn àbí nǹkan báyìí báyìí olójú nǹkan bá iṣẹ́ wọn láyé pàpà yọrù tó lára rẹ̀ náà ni pé láyé kàwó wọn ń ṣe káyù wọn ń ṣe káyù wàhálà rọ́bì ni yẹta wà kàlú wọn máa ń gbára lé Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n káṣe káyù yẹn cauterization káfí nǹkan gbóná káfí mọ́ ojú egbò ṣé haramu ni kò ṣe haramu ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam kò rílì encourage kí a mọ̀ ṣe tolóbjẹ́ pé nínú hadithi kan ó ní maniktawa àwùsẹ́rkọ ẹni tó bá ń ṣe káyù àwùsẹ́rkọ àbólọ́mbáyàn pé kán ṣe rúkí àfún fàkàbárí àmìnà tawakkul ẹni yẹn ti bọ́pá bọ́sẹ̀ níbi gbára lọ́lọ́wọ́ báyìí àwọn afáàfáì láti wo hadith yẹn wọ́n ní tó máa túmọ̀ sí òní ìsìrìkọ́ àṣírìkì àdìsìrìkọ́ àṣírìkì ìlọ́bá yẹn pé kó ṣe rúkìá fún yẹn tó jẹ́ títí ṣírìkù òun lẹ́nu yóò fi kúrò ní tàwákùlù pátápátá wọ́n bá ẹ̀kọ́ kòun ṣe ìsìrìkọ́ ṣírìkì ó kàn lọ́bá yẹn pé kí wọ́n ṣe rúkìá fún yẹn kàmú aṣọ ike ìtumọ̀ hadith yẹn ni ìtumọ̀ yẹn ni pé ìgbára lọ́lọ́run rẹ̀ ò tó ìwúkọ́ lọ báyàn kò tán ṣe orúkẹ́ àfóhùn bákan náà ìṣe ìkẹwà eléyìí náà kò ń ṣe nǹkan tí ó dá tó torí pé ànúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó discourage wa lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá rẹ̀ ni tó ń ṣe eléyìí kò ń ṣe nǹkan tí àádùjẹ́ haram wọ́n rúkọ̀ bí kitabillah bákan náà ká ṣe rúkìá pẹ̀lú tírà ọlọ́run ọba àti sọ̀rọ̀ lórí eléyìí náà ká ṣe rúkìá rúkìá àdúrà nìtúmọ̀ rẹ̀ so àdúrà àrúkìá náà mi nà dùá ìran kanú àwọn àdúrà téèyàn máa ṣe ni sùkúránì láti máa ṣe rúkìá àwọn àtàrò ànábì láti máa ṣe rúkìá so a kì ń lo àwọn nǹkan tó ṣe kó tako ẹ̀sìn kódà tí o bá tẹ kì ṣe hadith anabi sallallahu alaihi wasallam kó má jẹ́ nǹkan tó tako ẹ̀sìn gẹ́gẹ́ bí ta sọ fún wa bàtà mùsùlùmí bẹ́ẹ̀ lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ipa àwọn ọmọ ń ṣe rúkíà níṣà ìyíyá ní ìta lè fẹ́ sọ yí pé ó jọ wọ́n ti kéèyàn léèyàn ń pọ̀ fún àbò àníṣọ́lá àtàmì ìrìnrìnwó aláyà rúkàkù ẹjẹ́ ń wo rúkìá tẹ́ máa ṣe fàìnáwó làbáta bí rúkà kò sí nǹkan tó burú níbi pé ń sọ àwọn gbólóhùn kan láti lè fi ti ìnira kan kúrò mọ́nà takùn ṣírkà nígbàtọ̀ pé nǹkan tẹ́ ń sọ kò ṣe ṣírkù kò ṣe ṣírkù tẹ́rẹ àwọn àbá sọ wípé ìtafẹ́ fi ṣe rúkíà ó gbọ́dọ̀ jẹ́ ìdàkírọ̀ ọlọ́run ọba ọ àwọn àtàrù tí a ní sọ láàfẹ́ rẹkọmẹ́ndì ọkọ jẹ́ àwọn sọ pé kí ni èdè lárúbáwá téèyàn gbọ́ téèyàn gbọ́ ìtumọ̀ rẹ̀ sọ́dọ̀ àtẹ̀yìn á lè mọ̀ ṣé nǹkan tó ní àwọn nǹkan ẹbọ nínú ni àbí kò ní nǹkan ẹbọ nínú torí láàfẹ́ lábàá tàbí rúkọ máa tẹkùn ṣírkà kò sí nǹkan tó burú níbi kẹsùn àwọn ọ̀rọ̀ tó ṣe pé tẹ́ ẹ bá sọ yóò mú àlàáfíà wá yóò gbé nira kúrò lára máa lábùtàkùn ṣírka lópin ìgbà tí ó bá ti kí ṣe ṣírkù so àwọn gbólóhùn tí a máa lò kó má jẹ gbólóhùn tí ó tako ẹ̀sìn olójẹ́ pé ẹlò yóò mọ forúkọ àlùjànnú yóò mọ fọ àwọn ọ̀pá fí ọ̀pá so yóò ní òun ṣàdúrà náà ẹni so yóò ti di tí wọ́n bá ní forúkọ àlùjànnú tó ń fa ọ̀pá oríṣiríṣi ó ti kó sínú ṣírkù pẹ̀lú nǹkan ẹ̀ tẹ́ àwọn tá a sọ pé kó jẹ́ pẹ̀lú èdè lárúbáwá tí ìtumọ̀ rẹ̀ clear kí ìtumọ̀ rẹ̀ clear so tí ó bá wá ń ṣe èdè lárúbáwá náà kò ṣe pé ìtumọ̀ rẹ̀ kò ṣe nǹkan tí ó tako ẹ̀sìn wọ́n bí kaláàmì sáyé wọ́n ní a lè ṣe rúkíà pẹ̀lú ọ̀rọ̀ tó dá gẹ́gẹ́ bí tàṣílára ìsánsìn wọ́n lábáta bí ma'áza fa'allá wọ́n fi halkur'an wọ́n ní kò sí nǹkan tó burú níbi tíra tí wọ́n dé tíra tí wọ́n di tó ṣe pé tó alápò téyìn ó so kọ́rùn wọ́n fi alkùrán tó wá ṣe pé kùrán ló ń bẹ ń bẹ eléyìí níbi tí afáàfù ti lórí ọ̀rọ̀ yìí àwọn ẹni ìṣíwájú wọ́n lọ́rọ̀ méjì lórí rẹ̀ tí a bá ní ohun ayatul ohun ẹ̀sùn takanda ó wá wé lápèjúwe àbí ó fó díẹ̀ ó wá tó mọ́rùn eléyìí ṣe nǹkan tí ó wà pàmísíbù ni àbí kó wà pàmísíbù pẹ̀lá nìyàn pé òun fi ń protect ara wọn amọ̀pánà bí sallallahu alaihi wasallam ó rẹ̀kọ́mẹ́ndì ká máa ka ayatul kursi ó rẹ̀kọ́mẹ́ndì ká máa ka كل àrùdù rọ́bì falak كل àrùdù rọ́bì الناس láti lè máa fi ti aburú dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn katana ìṣọ̀lá sam recommend sèyàn kan wá wò pé instead of tó wọn ó fi máa kà á àbóhùn ò tiẹ̀ máa kà so tóun bá kọ́ tóun ní ká máa ń kọ́ sínú tákàndá táwọn awo tóun fi ń kọrùn nǹkan àwọn kan náà àwọn àfá àṣáájú wọ́n ní tí ò bá jù bá ń lọ kò sí nǹkan tí ó burú ń bẹ ilé ìlàfà ti sọ pé wàlà bá àtàbí màáza kò sí nǹkan tó burú níbi tíra tí wọ́n máa dí tó ṣe pé tó hálà fi ha تعلق كما تقوم أبي سمالي وفي القرآن تواشك القرآن دوان به ṣùgbọ́n kẹta ń sọ kọ́ ni wípé àwọn túrátù yá sí àwọn ń bo mùbínù tó ń bẹ́ ń bẹ́ tó ń bẹ́ bí mùbínù mùbínù à ń bùn à ń fẹ́ à ń bùn lójú àwọn àárọ̀ àwọn oríṣiríṣi kìíní sínú rẹ̀ báwọn yẹn ṣe máa ṣe tí wọ́n ni wọ́n gun mímu yẹn lójú wọ́n fẹ́ lójú wọ́n wá kọ oríṣiríṣi nǹkan sí wọ́n tún lè làkàtì mi sínú ẹ̀ gan ìyẹn sì ti mú ṣírkù dání èyí ń kọ́ ní àwọn ẹni ìṣíwájú ń sọ̀rọ̀ pẹ̀lú ṣùgbọ́n tí Kùránì pangolete nìkan ni ó hàn sínú pépà òun ló wá wé lóun fi kọrùn àbóun fi kọ́lé eléyìí tí wọ́n sọ̀rọ̀ pa rẹ̀ tí a pa ń sọ pé wàlá bá tàbí màáda tó alákù wà fi hàlùkù hàn eléyìí tó ń sọ̀rọ̀ pa ẹ̀. náà ara wọn tí wọ́n gbà á gẹ́gẹ́ bí a ṣe sọ. So ṣùgbọ́n ara wọn tí wọ́n ta kò ó nínú àwọn ẹni ìṣíwájú lára wọn oní ibn Mas'ud radiyallahu anhu as-sahabi al-jalil àti àwọn ọmọkéwu wọn lára àwọn ọmọkéwu ọmọkéwu al ibrahim an-Nakhai rahmatullah sójú kama ó àtàmáì tàbí ẹni tí a sọ pé wọ́n dé bí ó ń dé oníkanu yaqra'una tama'ima kullaha gbogbo tó ń jẹ́ tama'im wọn a máa kórìíra rẹ̀ wọn a máa kórìíra rẹ̀ so ma kana min a min al-Qur'an èyí tó wá òkò jẹ́ ń bẹ́ bẹ́yà èyí tó wá láti inú alkùnrán ní àwọ̀rẹ́rù àti tó yàtọ̀ sí alkùnrán káàmù ẹ̀kùnrán òun tàmá ìmọ̀ kùlàhà so eléyìí òun lórí ilẹ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn ìṣíwájú wọn máa kórìíra rẹ̀ kí ló fà máa fi rẹ̀ òun ni wípé ìgbárùn kan bẹ́ẹ̀ láàyè ìṣígbètì aburú torí ẹlòmíì náà òun náà á dé ẹ̀ẹ́kan rí kó sun nǹkan mọ́rùn ìwọ́lẹ̀ sọ pé ayábí kùrù sí ni wọ́n hàn sínú in tó ń bẹ lọ́rùn tiẹ̀ òun ó lè jẹ́ pé káàtì mi lòun látinú tiẹ̀ àṣà ni mo tó ń gbogbo àwọn tá a rí kí wọ́n gbé kinní sọ́rùn pé ẹ̀yà tù káwọn tó ń bẹ ní inú tiẹ̀ so ìfi ààyè gba àwọn tó fẹ́ korúkọ àlùjẹ̀nù sínú pépà tí wọ́n wé ìfi ààyè gbà wọ́n òun ni káfá ìgbà pé kéèyàn kan han alukọ̀ránì sínú pépà kó wé kò bùn kankan lójú bẹ́ẹ̀ o ìfààyè gba pé kéèyàn kan kọ alukọ̀ránì sínú pépà kó wé ìfààyè gba ẹni tí ó bùn zọ́ọ̀ lójú ń bẹ́ẹ̀ àbí sọ́ọ̀dì ni ó bùn lójú tí ó wà kó oríṣiríṣi àwọn nǹkan sí ní àwọn pàtì ní nǹkan kan mọ́ra wọn tí ó kó sínú rẹ̀ ó wáyà sí ni pé ó ṣe tó wé èyí kàn mọ̀ pé nǹkan wà lọ́rùn rẹ̀ so ìfàyè gbarú nǹkan bẹ́ẹ̀ so ẹ̀kejì òun ni wípé ẹni tó ń ṣerú nǹkan báyìí tó hàn ní kùránì náà ló hàn kò ń ṣorúkọ àlùjọ̀nù ló hàn sí kùránì ló hàn sí lóẹ̀ yóò mú wọnú tọ́ẹ̀lẹ̀tì tó wá lọ́nu tọ́ẹ̀lẹ̀tì ó súnmọ́ kó ṣe kí ni kó wọ ọwọ́ bẹ̀ so yóò máa ṣe imtihan ṣe degradation fún ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ìkẹta òun ni pé kò sínú ìṣe sí àwọn ẹni ìṣíwájú àríkẹ́ abubakar ni umaru ni usman ali ike wọn ọrún nǹkan bẹ́ẹ̀ sínú pépà ìyẹn alquran àwọn aṣọ mọ́rún àmọ́ so kọ́lé bẹ́ẹ̀ ni àwọn ẹni ìṣúwárí tẹ ká ń bí ẹ̀sìn yẹn ṣùgbọ́n ká ní ṣe é bẹ́ẹ̀ tí ó korúkọ àlùjọ̀nù kò dẹ̀ mú nǹkan kan tó jọ Ah, ètò tako ẹ̀sìn kò mú wọ kò mú wọ tọ́ẹ̀lẹ̀tì àwọn àpá ó sì sọ wípé tàbí àwọn apá kan àpò sọ wípé nǹkan yẹn náà ń kọ́ èjì ò bá mu wọ́n á sì sọ bí àtọ̀tún tí àpá sọ ní èbí báyìí ìyẹn tó bá ṣe yí pé ẹni ò fún kankan lójú bẹ́ kò ṣe kíní kò korúkọ àlùjọ̀nú sí alukur'an nìkan náà ló hàn àbí àzíkìrì tánà sọlá ń rẹkọmẹ́ndì nìkan náà ló hàn àwọn afá wọn á ní kò sí ń ṣe nǹkan tó dáná torí pé yóò pé buwé fún àwọn tá a sọ wọ̀nyí ẹni tó bá dẹ̀ ti rúni láìpẹ́ bẹ́ẹ̀ rí yóò mọ nǹkan tí mo ń sọ yìí ààrẹ ni tó ṣe pé yóò hàn ó lè jẹ́ pé súra yìí lápèjúwe fàálà fàáìlù àtẹ́rẹni tó ṣe pé ó hàn sínú kákàndá tí wọ́n wé ó ti ní ìkàtàrẹ́ rí ṣe tí wọ́n lọ sọ sí àwọn àyè kan èmi wọlé láwọn àwọn tínú wàhálà onírin ó ti láwọn kàtà fi ń ṣe tí wọ́n láwọn gbé e lórí iná wọ́n lè ní ogun ìfẹ́ ni àbógun fìrákù ní kankan fún àti sẹpẹrẹtì ọkùnrin àtòbìnrin oríṣiríṣi àwọn nǹkan ìlú ikú wa máa ṣe èmi wọn lè ní ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ òun ni ó jẹ́ tá a dáa tí wọ́n yàn nǹkan yẹn sínú pépà wọ́n lè lẹ́jẹ̀ ehoro òun ni wọ́n yàn so ìsọ igbe àgbà àwọn nǹkan wọ̀nyí yóò ṣì géètì fún àwọn ṣèkìyà tẹnu àwọn àfẹ́sí kò lórí wípé ṣírkù ni eléyìí náà ló fi ààyè gba àwọn táláwọn ń ṣe jálàbí lónìí tó ṣe pé oríṣiríṣi bàjẹ́ òní agbéwọ̀ so tó dá òun náà ní kéèyàn jìnà sí torí pé tabari nǹkan tó gbé tíra kọrùn gbogbo ṣe fẹ́ mọ̀ wípé èyí tó gbé kọrùn kò ń ṣẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ náà fi hàn èyí tó gbé kọrùn kò ń ṣe ẹ̀jẹ̀ ìjàpá òun náà fi hàn gbọ́mọ̀jọ́ wọn pé kò ń ṣe orúkọ àlùjẹ̀mí ló wà ń bẹ́ so àwọn ṣirkiyat ó lè wọlé látara rún kaba ẹ̀ so ló rẹ̀ pé in tó correct òun ní ká avoid rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àásọ̀ táwọn ẹni ìṣáájú àti táwọn afáà súnà ń sọ ipe wọ́n acknowledge pé eléyìí o tó bá ṣe pé báyìí ló ṣe rí o masala khilafiyya ni láàrin àwọn afáà súnà láti pé kùránì nìkan náà tinú pépà kò sí pé à ń lójú ń bẹ kò sí pé ń korúkọ àlùjànnú kankan kàmọ́ra wọn òun nìkan ni wọ́n wé àásọ wípé kí ni masala khilafiyya láàrin àwọn afá súnnà ni qadiman wa hadithan sọkò sábà súnnà kan tí ó tìrìtì irú nǹkan báyìí wọ́n á mẹ́ńṣàn rẹ̀ wọ́n lè wá sọ wípé ká avoid yẹn torí nǹkan báyìí torí nǹkan báyìí sọ yìí tí àfáà sọ wípé ولا باس بالمعاذة تعلق وفي القرآن وسين كتبه نبي كرات ودي تشكو القرآن لهم بنوري so in tó ń sọ òun ni tí wọ́n pa àwọn nǹkan oríṣiríṣi kò ń ṣe ìtorúkọ àlùjọ̀nú wà ń bẹ́ kò ń ṣe ìtàn ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ ẹ̀jẹ̀ ìgalà nǹkan kàmára kò ń ṣe òun ló sọ o kò ń ṣe nǹkan tí wọ́n ń sọ nìyẹn ká má ṣùgbọ́n ìbúrẹ́ aráfà mi tí ó ní a ah, kódà nínú mọ́tò rìsálà òun bẹ́ẹ̀ tó alábáṣà bíi mọ̀háza tó àlà kò sí nǹkan tó gbogbo ní kúkọ́ ní kò sí tó gbogbo bá ń de tíra alẹ́ ìdí tíra ẹ̀rí nìyí àwọn àfáà súnnà kan sọ̀rọ̀ lórí nǹkan yìí wọ́n máa ń tán sọ kò ń ṣe irú tíra tí wọ́n dé òun náà ń sọ so ìyẹn jẹ́ apá kan then kábúwálà ń di àwọn nǹkan yìí a bá ń dì í káwálà tó máa pa àbá tó mọ́rún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá gbára lé yóò jẹ́ kí ni ṣirkú akbar that is àwọn nǹkan tí àwọn èèyàn ń dè mara wọn tí a bá gbára lé póhun ni ó sọ́yàn yóò sọ́yàn di kí ni mushrik ẹlẹ́bọ tó ṣe pé ó ti kúrò ní islam ṣùgbọ́n bí yóò bá gbára lé nǹkan yẹn pàtàkì jùlọ èyí tí ó ti nú alukur'an èyí tí ó ti nú alukur'an tí ó ń ṣe pé kur'an ni wọ́n ti bẹ́ẹ̀ bí a ní sìnkan wo tó bí àwọn bí bàtà àbí nǹkan kan lèèyàn so kọ́ àti bẹ́ẹ̀ lọ ìgbálẹ̀ lèèyàn so kọ́ báwo ni ìgbálẹ̀ di nǹkan tó ń mú ṣọ́ fún yẹn ni common sense gan kò kò èèyàn so gbálẹ̀ kọ́lé ó ní ìṣọ́ni ìṣọ́ ló jẹ́ ó mú ẹran ìwo ẹran ó so kọ́lé ó ní ìṣọ́ni ìgbà ó ìwo ẹran bí n tó ń ṣọ́yàn so kò ń ṣe sábàbù ṣàríì kò ń ṣe nǹkan tí ẹ̀sìn gbà wọlé òní kò rẹ̀ kí ń ṣe sábàbù kàwùní kò ń ṣe nǹkan tó ṣe rí pé gbogbo àwọn onílàákàyè ayé wọ́n gbà pé eléyìí ìta lè lòye nísìnyí a ṣe géètì onírin sílé nítorí kó lè máa mọ́ wọn wọlé wọn á ní sábàbù kàwùní lóhun ṣùgbọ́n fi ìwo ó fi kọ́lé ó fi ìbálẹ̀ kọ́lé bó ni connection yẹn ìwọ àti ìbálẹ̀ ṣe ní ṣe pẹ̀lú ìṣọ́ so lẹ́yìn ni kò ń ṣe nǹkan tó ní làákàyà yóò gbà wọlé so ìtìkáàbù máa lè ta sábàbà sábàbà in tí ó kìí ṣe sábàbí kámú sábàbí ṣírkù ṣírkù ṣùgbọ́n ṣírkù asgar ṣírkù kékeré ni tẹ́ni bá wá gbára lé pé nǹkan yẹn gangan ló ń ṣe nǹkan yẹn sọ́ra ṣírkan akbar mukhrijan anil millah ó di ṣírkù tó gbé ní kúrò ní islam tó sọ ẹniyẹn di kèfèrí so ní ti kárí èèyàn kan nísìn ìmáàmù ó máa ń sọ ń dè mara ṣe àlè sọ pẹ́lẹ́ bọ́ ni bó ti di kèfèrí a lè sọ pé ẹlẹ́bọ ni bó ti di kèfèrí torí pé kí ni àmọ́ ṣé ó gbára lé kìíní yẹn àbí kò gbára lé ṣùgbọ́n tó dáa ká kírun lẹ́yìn irú mọ́mú bẹ́ẹ̀ kò dáa ká kírun lẹ́yìn irú mọ́mú bẹ́ẹ̀ torí pé àmọ́ tó gbára lé nǹkan àbí kò gbára lé so bí ò bá gbára lé náà ṣírkù kiri ṣírkù agaru nìkan tí ohun yẹn tó bá gbà pọ́ ni ó protect wọn ṣùgbọ́n tó ń so mọ́ra yìí ẹ bí ìgbà téèyàn so téèyàn ṣe géètì ilé bí ìgbà téèyàn ka ayatul kursi òyìn ka kúlẹ̀ àwọn ọdún méjèèjì fún ìṣọ́ni sáwọn pé nítorí káka ayatul kursi káka kúlẹ̀ àwọn méjèèjì sábàbù ṣàrí'í ṣẹ̀ríà ló fi ní ilẹ̀ anábì ló rẹkọmẹ́ndì ẹ̀ fún wa sallallahu alaihi wasallam géètì nǹkan kàmọ́ra wọn gbogbo nílà káyà ayé gbà pé èèyàn máa ṣe yẹn láti lè ṣe kíni láti lè fi protecta rẹ̀ lójú ojú ogun nísìn èèyàn wọ ẹ̀wọ̀ orí ó wọ kíni ẹ́mẹ́tì tó ṣe pé wọ́n nílò ìrìnṣà ní nǹkan ó gba àwọn ìkan nísìn àfọ́ọ̀mù kọ̀ọ̀lì ìyà àwọn nǹkan tí gbogbo orílẹ̀ akáyà ayé gbà ṣùgbọ́n èèyàn kan sì ó fi ìyá adìẹ tí ibi kìíní àbó fi wo ìwo ẹran ó fi síbi kan ní eléyìí ayẹta ni so yẹn sábàbí tí ó kìí ṣe sábàbù ṣàrí'í wọ́lá kan ní òun nǹkan tí ó lò yẹn so yìí tó ṣe yẹn ṣíkò àdárù tó bá tó wá sọ pé òun ni tó ń ṣe gangan òun ni ó fún un níṣọ́ so ó ti di kíni ó ti di ẹlẹ́bọ náà tabari èèyàn kan tó lóńdè ó wá kún ṣáàlìkí ìrùtí lára èèyàn kan mùsùlùmí ló pe rẹ̀ ó wá kún ṣùgbọ́n abóńdè ń di rẹ̀ àbá bá ìfúnpá sáà lè kírun lára bẹ́ẹ̀ ni a lè kírun lára torí wípé kí ni a lè sọ wípé ó ti di ẹlẹ́bọ kèfèrí tí ó kúrò sí ẹni tó kúrò ní Islam torí pé nǹkan tó mú yẹn a nípìlẹ̀ ní pé sábábú ó mú nǹkan tí ó kìí ṣe sábábú ṣàrírí àbí sábábú kauni ó mú ṣùgbọ́n ṣó wá gbára lé nǹkan yẹn láàmú so a ní sọ wípé kí ni a ní kí n ṣe lára dàbí pé anybody gbọ́dọ̀ kí n ṣe lára a ní sọ yìí ṣùgbọ́n wà kán lè mọ́ kí n ṣe lára láti lè wọ́nà àwọn èèyàn níbi irú nǹkan tí ó ń ṣe yẹn bí ẹni tó ń ṣe bídíà táwọn kò ní bídíà ni lọ́gbọ̀n àti bídíà rẹ̀ ò bá gbé kúrò ní Islam àjẹ́ ní pípa kí n ṣe lára dàtí àwùjọ mùsùlùmí jẹ́ ní kékàn kí n sí lára ṣùgbọ́n wọn ìkan lè wo bá wọn ní kí n sí lára pàtàkì tó pàtàkì fóun ní pàtàkì so that a lè jẹ́ gẹ́gẹ́ bí different fún gbogbo ẹni tó náà bá ń ṣe bídíà wípé tó bá jáwọ́ bí bídíà rẹ ẹni tó jó lórí àwọn mùsùlùmí olórí àwọn àfá kò ní kírun sí ẹ lára bẹ́ẹ̀ náà làwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ ni tí ó ń ṣe bíbíà tó lè jẹ́ ṣẹ́ẹ̀ṣẹ̀ èèyàn kan ti ogun lára àwọn british of war ṣùgbọ́n àbí ọfà àbí ọkọ̀ ó padà bá ó rẹ̀ kú ṣùgbọ́n ó ti jí nǹkan nínú àwọn nǹkan ogun ó ti jí pamọ́ ni àṣálá ní èèyàn yí tó kú kalẹ̀ yìí ó ti jí nǹkan pamọ́ náà wọn kan wọn sọ padà wá tú ẹrù ẹ̀ wọ́n rí nǹkan tó jí àdẹ́mùsọ̀lá fún òkírun sí lára onítọ́ kírun sí lára ìyẹn ni ó máa jẹ́ gẹ́gẹ́ bí dítẹ́rẹ́ǹtì fún ẹlòmíì tóun náà fẹ́ kánàbí kírun sóun lára ṣùgbọ́n mọ̀ pé tóun bá lọ ṣerú nǹkan báyìí ànábì lè mọ́ kírun sóun lára sallallahu alaihi so irú ẹ̀ náà láàárín táwọn àfáà súnà ní wọ́n lè lè mọ́ èèyàn gbà mí kọ́mọ́ kí n sẹ́ni yẹn lára kò ṣe pé torí mọ́ sọ pé kò ń ṣe mùsùlùmí kò ṣe mọ́ sọ pé kò ń ṣe mùsùlùmí ó pé mùsùlùmí ni ṣùgbọ́n tó bá kú yẹn wọ́n fẹ́ ṣe pé kí àwọn èèyàn kọ́ṣe rẹ̀ tó ń wà lè mọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ní pẹ̀lú ẹni tó ṣe ṣírkù agbáàrùn ẹbí ṣe pé tí wọ́n rí ni bí ó lo oṣooṣe mara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àgbà àwọn àfá alápèjúwe láwùjọ tán wà wọ́n lè mọ́ kírun sí lára wọ́n kàn ní wọ́ ọlọ́kírun sí lára ń jí láti lè jẹ́ kí àwọn èèyàn sá fún nǹkan tí ó ń so ń dè mara àti bẹ́ẹ̀ lọ tó ní bìlíìfù pé nǹkan tí ó ń protect òun nìyẹn ó ti gbé agbára ọlọ́run lọ subhanahu wa ta'ala ó gbé fún fẹ́ sọ́rọ́ èèyàn bẹ́ẹ̀ kèfè lílò tá a bá mẹni tó ń sóńdè mọ́ra pé pé wà àkídà báyìí ló ní láì láàrin yìí a gbọ́dọ̀ kírun sí lára torí pé lẹ́yìn sábẹ́ kò ń ṣe mùsùlùmí sọ eléyìí nǹkan tó pàtàkì kí agbọ́yé ni so ká má dàrú pọ̀ mọ́ra wọn ntí afa ń ṣe lálàyé pé ẹ̀yàn so tíra mọ́rùn tíra tó ń sọ òun ni kùránì àbí àwọn àdìkáàrù àdìrí àmẹ́sọ̀ láti kéèyàn wá kọ́ sínú pépà kó wá ló ń wé kó wá ló ń so mọ́rùn so èyí tó fi so mọ́rùn ò ṣe máa bẹ́ẹ̀ni so mọ́rùn ní ìṣígé tilẹ̀ fún àwọn tẹ́fẹ́ so sòkúso yìí àwọn tí ó gbára lé nǹkan tí ó yẹ kí gọtù àwọn tí wọ́n mú sábàbí rárá èyí tí èyẹ tí wọ́n mú ní sábàbí so tí ó padà wá níbi wọn sínú ṣírkù asghar àbí ṣírkù akbar náà so inṣáàlá àdàlú rẹ̀ subhanaka allahumma bihamdik mo fẹ́ join club náàmì ìbéèrè wò ní wípé ẹni tí ó fẹ́ join club ṣùgbọ́n kò sáyìn tán fún mọ́ oníkan wá lọ dá lẹ́yìn so irú èèyàn bẹ́ẹ̀ kí ni position rẹ̀ náà bá náà sọ̀lá àtàlá onílàtọ̀ látàlì mú fárúdí ní pálfàtọ̀ ẹni tí ó dáwà lóhun nìkan lẹ́yìn sáfù nírùn ẹni tó dáwà ní ohun nìkan lẹ́yìn sáfù nírùn hadithi ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì wọ́n gbà wípé tánàbí gbà lérò pẹ̀lú ẹ̀ o ní pé láàkọlá ta kámìlára a kò ní irun tó pé kò ń ṣe pé kò ní irun rárá eré ní títí gbòòrò tí wọ́n tó hadith yẹn sí láàkọlá ta lè mú kálfàtọ̀ ẹni tó ń dáhùn sí àti sóhun nìkan dáwà lẹ́yìn kò níhùn wọ́n rí ìtumọ̀ ẹni pé kí ni láàpọ̀ láta kàmílà àwòtáàmà kò níhùn tó pé ìyẹn lè wá bèèrè pé kí ló sọ pé kò níhùn tó pé wọ́n ní torí pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam a máa lòrú àwọn gbólóhùn bẹ́ẹ̀ náà tó ṣe pé tó lè máa túmọ̀ sí ni kí nǹkan yìí ò pé lápèjúwe anábì ní wàláhì la yu'min wàláhì la yu'min wàláhì la yu'min anábì ní wàláhì mo fọlọ́run búra kò ń ṣe ẹni tó gbàgbọ́ kò ń ṣe ẹni tó gbàgbọ́ kò ń ṣe ẹni tó gbàgbọ́ wọ́n á bèèrè pé ta ni èrè òjúṣe ọlọ́run bá ó ní alẹ́rìí la ya'manu jaruhu bawa'iqa ẹni tó ṣe pé aládùúgbò rẹ̀ kò fọkàn balẹ̀ lórí aburú tí ó lè tọwọ́ ẹ̀ jáde so náà mẹ́nu àwọn afọ́ àkó lórí pé láàyè mínú tánàbí sọ yẹn kò ń ṣe pé ànábì gbà lérò pé kéfèrè ni àti tánàbí sọ náà ni pé èyí máa ní rè ò ṣe kí ni kò kún dáadáa ẹnìyẹn ní pọ́blẹ́mù bí ìmáàní rẹ̀ so bákanáà la imana liman la amana tala ẹni tí ò ní amana tẹ bá tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ tí ó jàǹbá rẹ̀ ẹni ò ní imani tí ó túmọ̀ sí pé kèfèrí ni kò túmọ̀ sí pé kèfèrí ìtumọ̀ rẹ̀ ni pé imani rẹ̀ ní problem so àwọn nǹkan bẹ́ẹ̀ ó pọ̀ lára ẹni ọ̀rọ̀ anẹ́sọ̀rọ̀ lọ́ àtàlá tó ní ẹni tó ṣe pé látọ̀látá bí hádàrà ti tọ̀án wà láwọ́ ìdáfí ìlàsbàdà ẹni tó ń jẹun ẹni tí oúnjẹ wà ń lẹ́ tó yẹ kó jẹ wà ló ń bẹ lọ kírun ẹ̀bí ẹ̀rẹ̀ wà ń ṣùgbọ́n òkú ń fẹ́ lọ kírun náà abẹ́ni tó ṣe pé ìtọ̀ ń gbọ̀n àbí ń gbọ̀n ìtọ́jú pé bí tó ń gbọ̀n dé ní ó lè mọ tẹ́tọ̀ fara lórí o àbí ìgbẹ́ tó mú ní ó lè já ní sí pátá níbi tí ìgbẹ́ yẹn mú dé ẹmọ ìlòmí ìjígbẹ́ wá mú ní yóò kàn mọ́ ẹsẹ̀ kan sókè mọ́ nǹkan sí ìtàlẹ̀ yóò mọ́ kásẹ̀ sókè mọ́ láti lè fi kọ̀ǹtró rẹ̀ ó wá òkú ń fẹ́ kí n bẹ́ sanamu sọlá àtàlámilá sọlá tàbí hadrati tọ́hán wàlá àhúwà yudafi al-akhbata kó má kírun kò sí sọlá bí hadrati ta'am tó ń jẹ bá fi rẹ́dì wàlá àhúwà yudafi al-akhbata títọ́ bá ti mú àbí ìgbẹ́ ó ti mú náà ọ̀pọ̀lọpọ̀ wọn àfọ́ tẹ́yìn yẹn bá lọ kírun bẹ́ẹ̀ ìgbà títò bá ti jáde àbí ìgbẹ́ òṣèkíní kò jáde pátá yìí ó wá kí irun bẹ́ẹ̀ ṣó nírun àbí òrìn ọ̀pọ̀lọpọ̀ gbà pé kí ni ó nírun ṣùgbọ́n òun rẹ̀ yẹn ò fi bẹ́ẹ̀ gbádùn dáadáa so ká padà síbi hadith yẹn láàtọ̀ látàrí mò ń fárídì fàlìfàtọ̀ ẹni tó ń dárun kí lẹ́yìn sọ́fù tó nìkan dáwà lẹ́yìn sọ́fù nírun ṣé kò nírun sọ àwọn jùmúrò àwọn àfáà ní ìrún rí o pé dáadáa ó ní túmọ̀ rẹ̀ náà máa rí mọ́ àwọn àfẹ́sì ní ìtàngbà wípé kò ní ìrùn rárá ni eléyìí rárá yìí imam ahmed ali rahmatullah àti àwọn hanabila wọ́n gbà pé kò ní ìrùn rárá ni sobi tí ìṣùmọ̀ ti ń bẹ láàrin àwọn àfa òní láti tú tẹ́kì ńgbà ni àti ráwọn àpèjúwe ta mú wá tẹnu wọ́n fẹ́ kó lórí wípé ìtànà gbígbà lérò kò ń ṣe litra kìíní yẹn ló gbà lérò tẹ́lẹ̀ lárúbáwá náà rẹ̀ ṣe kìíní èdè lárúbáwá náà máa sọpọ́tì kódà ní èdè yorùbá náà tó ní báwo tó ń sè lábáyá kó mọ mọ nǹkankan ṣé kó mọ nǹkankan tó tọ́ ni ẹ́ ó mọ àwọn nǹkankan náà ṣùgbọ́n ní tí mo gbà lérò pẹ̀lú negation tí mo lò yẹn láti lè jẹ́ kí wọ́n mọ gravity bí àìmọ̀kan rẹ̀ ṣe tó ní ẹgbẹ́ kò lóòtọ́ rárá ṣé kò lóòtọ́ rárá ni ó sì sọ àwọn òótọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbà mí ṣùgbọ́n ká lè mọ̀ wípé mo ń parọ́ gan so irú nǹkan yẹn ní òun ló ṣẹlẹ̀ nínú ibẹ̀ yẹn náà náà àwọn tí wọ́n wá gbà wípé kò níhùn lára wọn ní ṣe kàlàbá ní alẹ́ wa àti tí wọ́n lọ pẹ̀lú nǹkan tí imam ahmadu lọ lára àwọn sheikh min usaimin alayhi rahmatullah àwọn náà lọ pẹ̀lú ibi tí imam ahmadu lọ ṣùgbọ́n wá sọ yí pé kí ni la yukallifu Allahu nafsan illa wus'aha wọ́n ti tó sáfù kò sáyè kankan mọ́ ṣé kó fáyà tó wà wájú kó fa àwọn sẹ́yìn nígbà tí ó lórí mọ́ṣáláṣí ni Onda ń dabá burú nìyẹn so yóò ṣe kí ni yóò tó lóhùn nìkan náà ni kò wú láti tò bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí alternative so yóò ṣe kí ni yóò ṣe bẹ́ẹ̀ náà ni so n tó lè páyà ọlọ́run bá mọ́ lórí situation yìí so ó níhun àwọn náà ló níhun situation bẹ́ẹ̀ ṣùgbọ́n táyé bá wà ń wájú kò wá lọ fíìlì ayẹyẹ làwọn sọ pé kò níhun lọ́gọ̀rọ̀ àwọn àfáà ni ó ní ìrùsùmọ́ládà àrùn rẹ̀ yẹn dínkù gan Allahu alam ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lọ ìyẹn ni ó tẹ́wọ̀n Allahu alam. na ìmúsùtọ̀rọ̀ ká nǹkan síwájú nígbà tá a bá ń kírun sanabi sallallahu alaihi wasallam ó ní yaqta salata hadikum idha lam yakun bayna yadayhi mithlu mukhirati ar-rahl al-mar'atu wal-kalbu al-aswad wal-himar anabi ni yóò máa gé irun kan yín tí ò bá sí níwájú rẹ̀ èyí tó dà gẹ́gẹ́ bí kìíní sábì òní kìíní máa ń gbé sí ibi ẹ̀yìn àbí tó máa fi jókòó níbi ẹran fún mi àbí kẹ́tẹ́kẹ́tẹ́ nǹkan kan so obìnrin gbàtí obìnrin tó ti bàlágà bákan náà ajá dúdú àti kẹ́tẹ́kẹ́tẹ́ so ẹni tó bá ń kírun ó ní láti mú sutra anamisọlá asalam ní ìdá sọlá àdúkú tí mi bá ń kírun ní wàlúùsọ́lé ìdá sutra kó kínu lẹ́ni tí ó mú sutura nínú hadith yóò ní fàyẹ̀tẹ́tìl wàláwùdí ta kó fi ìkẹ́kàn ṣe sutura kó ṣe pé ọ̀kọ̀ ni ó fi síwájú ni ó rí mọ́lẹ̀ kó mú sutura náà ẹni tí ó mú sutura ẹni tó ń kírun tí ó wà mú sutura ṣé irun rẹ̀ bàjẹ́ ni àbí ládàrún rẹ̀ dínkù tí àwọn kẹta sàn yẹn bá gbáwájú rẹ̀ lọ́dọ̀gbọ̀rọ̀ àwọn afá wọ́n gbà wípé ládàrún rẹ̀ dínkù ni kò ń ṣe pé irun rẹ̀ bàjẹ́ eléyìí ni tí ó tẹ̀wọ̀n so yẹ tọ́ òtánàbí lò yẹn kò ń ṣe pé ó bàjẹ́ ní tó gbà lérò náà ni pé kí ni ó máa rìdíùsì ládàá rẹ̀ so ló fi jẹ́ pé anisọ̀lá asọ́lá ń sọ ipe téèyàn kan ní bá ń kírun kó kírun lẹ́yìn tó mú sutura láyé ta aṣọ ìtọ́nù alẹ́yìn sọ̀láta kó má jẹ́ kí aṣọ ìtọ́nù gérun so yẹn bìrì tifak ṣàìtọ́nù kò ṣe pé kí ni yóò ba gbogbo òun yẹn jẹ́ but yóò rìdíùsì láàdáa rẹ̀ so yẹ́pọ̀ tánàbí ló mẹ́ pẹ̀lú yẹ́pọ̀ eléyìí ìkẹ̀kẹ̀ náà so yóò àfẹ́kì láàdáa èrò ni àwọn tá a fẹ́ kọjá wájú ẹni tí ò mú sutura tani sọ̀lá àtàn sọ pé láwọ́ yàlámù ìmọ̀rù bẹ́ẹ̀ na yàrá ìmùsọ́lì má dà àlẹ́ làkàna yẹ́kìfà àrùbáyìn náà fẹ́rẹ̀ lọ́mìn àyàmúrà bẹ́ẹ̀ na yàrá tó wá mẹ ẹ̀ṣẹ̀ tó ń bẹ lórí òun kó ní mìí fún bí a 40 years ni àbí 40 days àbí 40 months ni níbi tó wà kò bá lóore fún bí kó gbáwájú rẹ̀ kọjá lọ ìgbà ni a ní àdífì ń bá wa wí òní tá a bá kọjá níwájú bí tẹ́ni yẹn lè forí kan ṣùgbọ́n báyìí pé ibi tá kọjá kò ń ṣe wájú bí tó lè forí kan láti kọjá akọjá níbi tó kọjá ibẹ̀ yẹn kò sí problem rárá lèlè tìfà ẹnu àwọn afọ àkó lórí yẹn so òun tí ó mú sutra ó ti ń sìn ló ní problem pé kò mú sutra lọ́tọ̀ ṣùgbọ́n ní lẹ́yìn fẹ́ kọjá tí ìbá ti kọjá níbi tí ó forí kan mo free so ìyẹn nìyí kò sí ìjù lórí ìyẹn rárá ni ṣùgbọ́n kí n gbáwájú ibi tí ó forí kan pé gbẹ́lẹ̀ mi náà fẹ́ gbà

so níbi tí ó súnmọ́ sótò ààrẹ dé wallahu a'lam. náà mùsùlùmí bára rẹ̀ òyà tán wá padà gbé lọ sọ́dọ̀ babaláwo tó wá kú sí ọ̀dọ̀ babaláwo àbó kú sí ọ̀dọ̀ oníṣẹ̀ṣe so bóò ni irú ẹni sáàsọ pé mùsùlùmí ni ó kúkú mùsùlùmí àbí ó kú kèfèrí ó dìpẹ́ǹtì ó ṣe kí ni ó dìpẹ́ǹtì náà ẹni tí ara rẹ̀ ò yá tán gbé lọ sí ọ̀dọ̀ oníṣẹ̀ṣe tán lọ sọ́dọ̀ oníṣẹ̀ṣe ṣé ẹni yẹn ní làákàyè àbí làákàyè rẹ̀ ti lọ tọ́ ẹgbẹ́ làákàyè ti lọ so àníbáwí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó oníbáwí torí pé kò sí làákàyè mọ́ àwọn tí wọ́n ń gbé káàkiri àwọn ni wọ́n ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí làákàyè tiẹ̀ náà bá ti ń bẹ kó mọ̀ torí pé òun wá ìwòsàn ó ní ẹni wẹ̀ táwọn máa gbóhùn lọ́kọ́ṣà máa gbóhùn lọ́kọ́ kó mọ̀ sọ bẹ́ẹ̀ kó rántí wípé tára àwọn bá yá náà àtọ̀tọ́lọ́n bá lóun ó kú náà lòun ó kú sòkó ìdíkì lórí wípé kí wọ́n gbóhùn lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n móhun ṣe bọ́ kó ìdíkì kálíkù wá ìdíkì tán wá gbedebẹ̀ kí lẹ́nu yẹn fẹ́ fi tọ́jú ẹ̀ tó bá ṣe pé nǹkan tó fi tọ́jú ẹ̀ nǹkan tó ní í ṣe pẹ̀lú ṣírkù yìí tóun náà dẹ̀ ṣe kíni tí làákàyè ṣe ń bẹ so ó ṣe ṣírkù nìyẹn ṣùgbọ́n pé nǹkan tó fi tọ́jú ẹ̀ kò ní í ṣe pẹ̀lú ṣírkù sọ àní tó pé torí pé ẹni tó tọ́jú rẹ̀ ó jẹ́ kéfèé àbójó níṣẹ̀ṣe ó ti ṣe ṣírkù torí pé nǹkan fi tọ́jú rẹ̀ kì í ṣe kíni kò ṣe nǹkan ṣírkù ni wọ́n fi tọ́jú ẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé kó mọ̀lẹ́ kan gbóhun lọ sí wọ́ọ̀dù èèyàn bẹ́ẹ̀ ìpìlẹ̀ nìyẹn kó wọ́n jẹ kan gbóhùn lọ sí lọ́rùn bẹ́ẹ̀ ká ní kọ́ padà wá gbé lọ sí ọ̀dọ̀ èèyàn bẹ́ẹ̀ tí ò bá ní làákàyè nígbà tán ti gbé lọ àwọn tán gbé e lọ ni wọ́n ní ìyá gbogbo tó bá ṣẹlẹ̀ tó wá ṣe yí pé òkè òun náà sì ní làákàyè nígbà tán fi gbé lọ síbẹ̀ ó wá kú kí náà fi tọ́jú rẹ̀ nígbà tán débẹ̀ tó ẹgbẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú ṣírkù ni tóun náà approve ẹ̀ òun náà di mú ṣírkù ni ẹ̀ tó wá ṣe pé nǹkan náà fi tọ́jú rẹ̀ kò yí ṣe pẹ̀lú ṣírìkì nídẹ̀ ni ẹ̀rẹ́ ìdò oníṣẹ́ ṣe ó lè jẹ́ fún bọ̀tí tán fún bóyá àwọn ewé kan ni wọ́n papọ̀ mọ́ra wọn tí wọ́n fi fún ní oògùn tó ń ṣe tẹ́tí rẹ̀ tako alo kìíní ewé láti lè fi tọ́jú ibà kìíní kan àbí kìíní kan kan mọ́ra wọn ni so mo rò pé àárín ẹ̀klẹ̀ so ìgbà mí ẹ̀lú ní ìkọlọ̀wà kó ṣàánú wa tó bá di pé ààrẹ bá dé kò ní kọbi tí wọ́n gbóhùn lọ ẹni rẹ̀ tán bá gbóhùn lọ ó lé èèyàn kan tó ṣe yí pé lára àwọn haúsá ni so nígbà tá ara ní gan tán gbé lọ wọ́n padà gbé lọ sí church láti lọ tọ́jú rẹ̀ so wọ́n dẹ̀ tọ́jú ààrẹ padà yá ṣùgbọ́n lẹ́yìn bí oṣù kan Ah, àárẹ̀ bá ti dé padà so ibẹ̀ ló wá kú sí àwọn èèyàn rẹ̀ wọ́n wá fẹ́ ṣe ah, ojúṣe ọmọ èèyàn mọ́ta fẹ́ ṣe nú ẹ̀ẹ́dàmọ́ sí ojú àánú burúkú ta fẹ́ ṣe fáwọn èèyàn so wọ́n fẹ́ káwọn afá àbáwọn tíìmù sí lára àwọn afá ní kò sí tó jọ kò ń ṣèyàn àwọn lélẹ̀ èèyàn ibi tẹ́ gbé lọ́yìn sàpáwọn èèyàn máa ń fọ́ọ̀nì gan gbà mí ẹlòmíì ní sọ́ọ́ jẹ́ bàbá rẹ̀ ó náà kú bàbá òun ó mọ̀ pé bọ́ ló ṣe kú tó mọ àwọn ọ̀nà tí ó bá ń kírun sí lára ṣé ìrùn tó kí sí lára ẹ máa ṣéǹjẹ wájú ọlọ́run bá ní ó ṣéǹjẹ kò yí situation padà ní anábì sallallahu ìgbà tí ó kírun tí àwọn mùnáfì ti kan lára ni tí ọlọ́run bá sọ fún oníwà láti sọ́lé àlà nínú mata abada mọ́dánrú ẹ̀wọ̀ mọ́ o kò rẹ̀ sí tó pàtàkì ní fi kírun sí munafiki ìyá abdullahi bin ubay bin salul kò sí tó fi kírun sí lára ànábì wo ti ti ọmọ rẹ̀ ọmọ gbádùn bàbá ò gbádùn munafiki hánránwó olórí munafiki ni baba ṣùgbọ́n ọmọ badu àánú baba ó wá ṣe ọmọ wa wò pé kánẹ́bì fi aṣọ rẹ̀ sọ̀rọ̀lá àtọ́là kó fúwé bàbá àwọn ànábì wa wò pé kí òun ọ̀nà ọmọ yẹn ó fi aṣọ rẹ̀ láti lè fúwé bàbá ó tún wá kí n sú bàbá lára ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá ànábì wa muhammad sọ̀tàn ó bá a lórí pé mọ́ mọ́dán rẹ̀ wò mọ́ so ẹ̀kọ́ nìyẹn ẹni tó mọ̀ pé bàbá àwọn àbíyá àwọn àbẹ́gbọ́n òun kan ó mọ̀ pé ẹlẹ́bọ ni ó mọ̀ pé àwọn àfóńdálà bí tí ó pé gbogbo oríṣiríṣi nǹkan náà ti ṣe kò nídìí kó mọ wáwọn èèyàn kan wá kírun sí irú èèyàn bẹ́ẹ̀ lára torí pé kí ni ọlọ́run wa subhanahu wa ta'ala ti yanjú irú nǹkan bẹ́ẹ̀ sọ̀kùtẹ̀ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam sọ̀kùtẹ̀ ok. ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ náà ṣe ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn ṣe maharamu ló jẹ́ fún yẹn abadan òun ṣe maharamu fún yẹn o ẹni téèyàn lè fẹ́ ni tó lè fẹ́ yẹn tí kan bá ti jóbìnrin tí kejì jọkùnrin ipò ẹni tí wọ́n lè fẹ́ra wọn ni wọ́n wà mo rò pé ó clear bàbá yẹn ẹ̀gbọ́n bàbá yẹn ọmọ tí òun bí tẹ́mi bá fi lè jẹ́ ọkùnrin tó ń jóbìnrin ipò ẹni tó lè fẹ́ra wa náà méjì wá ipò ẹni tó lè fẹ́ra wa làwa méjì wá ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá ẹ́ òun ni ò lè fẹ́ẹ́ ọmọ àbúrò rẹ̀ bẹ́ẹ̀ ni àbúrò lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ṣùgbọ́n ọmọ àwọn méjèèjì lè fẹ́ra wọn wọ́n ṣe máhàrámù fúnra wọn lára àwọn nǹkan tí àwa Yorùbá tàbí máa ń ṣe nù ilẹ̀ Yorùbá lẹ́ ti rí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò tí kan jọkùnrin kan jóbìnrin tí wọ́n mọ̀ ṣe kí ni tí wọ́n mọ̀ jù mọ́ra wọn ní ilé ìrọ́n ipò ẹni tó lè tẹ́ra wọn òun ni àwọn méjèèjì wà so bí àárín ẹ̀ ṣe bó ṣe jẹ́ sọ ọláwàá náà mi béèrè ò ní pé bàbá èèyàn ó fẹ́ obìnrin kan ṣùgbọ́n mo obìnrin yẹn náà ti bímọ síbò míì kí bàbá yẹn tó fẹ́ ọmọ obìnrin tó wá bí síbò míì yẹn àbọ́mọ ọkùnrin tó bí síbò míì téèyàn bá jóbìnrin àbẹ́yàn jẹ́ ọkùnrin ọmọ obìnrin tí ọmọ obìnrin tó bí síbò míì yẹn ṣéyàn lè fẹ́ èèyàn lè fẹ́ ọkùnrin míì ló bí ọmọ obìnrin fún ọmọ tó bí fún bàbá èèyàn ló jábúrú èèyàn nìyàn lè fẹ́ ọmọ tó bí fún bàbá èèyàn èèyàn lè fẹ́ ṣùgbọ́n mo obìnrin tó bí fún ọkùnrin míì kó tó wá fẹ́ bàbá èèyàn èèyàn àti ọmọ yẹn ò kì í ṣe mahram so ipò ẹni tó lè fẹ́ra wọn ni ẹ̀yin méjèèjì wà tó débí ìyẹn náà ṣe jẹ́ nam obìnrin tí bàbá èèyàn fẹ́ tó wá kọ̀ ọ́ lẹ̀ bàbá èèyàn fẹ́ èèyàn ti mọ̀ pé ní tí bàbá èèyàn fẹ́ ó ti di ìyàwó bàbá yẹn ó rẹ̀ ti di ìyẹn ti jọjẹ́ máramu fún yẹn tí bàbá bá wá kọ obìnrin yẹn lẹ̀ ṣé mahramiya yẹn ìjẹ́ mahramu yẹn ṣó ti kí kò sí ó ṣì wà bẹ́ẹ̀ so سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله